Adex ó tẹ̀ ní ọ̀rọ̀ kan tó trend lórí social media lọ́wọ́lọ́wọ́ hmm. báyìí tó hot tó hot hot hot. tó ń gbóná tó ń gbóná fẹlifẹli mo dẹ̀ mọ̀ pé nígbà tí ẹ wà ní ìgbà tẹ̀ tí tẹ̀ tí tẹ̀ tí wọlé agodo wá tọ́dọ̀ wá ń bì tèmi bimbo. Bímbọ́ sàṣọ news. wọ́n ṣe wọ́n ṣe hmm, kí ló hmm. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa ní sími ẹ̀yin náà ti mọ̀ máa bí mi Jump jam questions ó jáde ó ní pé àwọn naija men wọn ò wà romantic kí ló ṣẹlẹ̀ hmm. ẹ jọ ṣe wà romantic. Hmm, lọ́yà. <laughs> ẹ mọ nǹkan tó ń jẹ́ dẹ̀ndẹ̀ somebody. kí ló ń jẹ́ dẹ̀ndẹ̀ somebody. kálẹ̀ mọ bí torúkọ yẹn ti jáde. Hmm. ṣe wà romantic. orí tá a fi ṣe ìwé òkú lórí. anyway in my own way wọ́n tiẹ̀ ti rí dúró dẹ̀ndẹ̀ woman bìsí. Hmm. ṣé dúró la fẹ́ jẹ. ẹ eh, no by seeing wàá mọ̀ pé ah, ah, ebi ni roma ti wá kó tó tì ebi gangan ló ti wá on a on a more serious note right ṣe ti social media ara nǹkan tá à ń sọ láyé ìgbà tiwa nìyẹn ó hmm. kàn lè sọ̀rọ̀ ẹni báwo ló lè ta ló fẹ́ bá ẹ gbọ́ fóònù ṣòtì ẹ̀ ní fún nǹkan láti fi sọ chocolate sọ pé ó kàn lè ta ó dẹ̀ lè lọ fèsì yẹn kókó sọ pé ìyànà romantic tó á dẹ̀ padà fún ẹ so social media is where anybody can it's good though hmm. advantage ẹ wà disadvantage ẹ wà disadvantage ẹ tèmi hate ni pé èèyàn tí ò tí tí ò tí ẹ a sọ anything tó ló ti fẹ́ rí. Hmm. anyway <laughs> a tún ní àmì my house come and meet me. so òtún jẹ so social media fine eh, sorry simi fine i'm a nigerian guy wey i feel insulted <laughs> yes in my own way because tá a kì í ṣe pé bóyá máa ń ṣe bẹ́ẹ̀ o mo kàn ní pé <laughs> kí àwọn èèyàn kọ̀ọ̀kan wá bá travel hmm. lọ sí ìlú hmm. òyìnbó tí hi Mm. You're Africa? Mm. Yeah, I'm Africa. You're from Nigeria. Oh, oh my God. Ẹyin ló ṣẹlẹ̀ wọ́n ṣe máa ṣe fún yín. Àlá máa rí eh, báyìí tá a máa fi ojú. A máa rí bó ṣe ń ṣẹlẹ̀. tó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ẹ máa pààrọ̀. Ẹyin ẹ̀gbọ́n ti tèmi. Èmi A máa rí báyìí. Hmm. Wọ́n á rí àwọn Nigerian guys automatically wọ́n máa sọ pé ah ah di so romantic. Ó ní bá ṣe máa sọ tí ọ̀gá mọ̀ pé ah. Àbọ̀ wọn sọ pé yóò sọ. So ní ìlú wa <laughs> nílùú wa ń bí kéèyàn kan wà ah, nǹkan méjì ló láìpẹ́ kó ṣẹlẹ̀ one ó léèyàn kan tó ń ta sí ọ̀ mm. kò ṣe bóyá orin tó bá orin tó máa jáde láti ọwọ́ siminsin ah. mm. Nigerian guys are ah, romantic ló máa fi sọ ó lè jẹ́ social media stunt. ẹ mọ̀ kó tó tẹ̀ wá rú èmi lójú nù mm. gbogbo nǹkan gbogbo dẹ́dẹ́ nǹkan tó sọ yìí náà gbogbo dẹ́dẹ́ something tó sọ yìí ni pé ẹ mọ̀ kéèyàn tẹ̀ tó léwọ̀ ṣíṣú pé Nigerian men are not romantic. ẹ jọ ah, a ti kúrò lórí ọkùnrin kan. èmi èmi náà fẹ́ mọ̀ ń fẹ́ pé. Eh, eh, gbogbo Nigerian eh, men ẹ ẹ àwọn kọ́tẹ̀ wà ní studio wà ní sọ̀rọ̀ kẹ́ àwọn ọkùnrin bí ọkùnrin tó ń kí pé àwọn ti mú sí ni ò tí try mi kò ṣe mọ̀ pé mi wà máa kó ti wá try mi tó ṣe kẹ̀ pásítà. èmi jẹ́rìí Nigerian guys wọ́n hmm. ti sọ̀rọ̀ wọ́n ti dáhùn dáadáa. ẹ̀wọ̀n <laughs> tó ń fún rẹ̀ wá ṣe ni ó ní stable comment. àmọ́ ṣe ìwà romantic ṣe ó yẹ máa sọ̀rọ̀. ṣẹlẹ̀ fọwọ́sọ̀yà pé wà romantic. mo ti sọ mo ti fi kọ́ni mo ti mọ̀ kí la fi lè mọ̀ pé wà romantic wà romantic pé wà romantic eh, ó yá. another thing ti ẹ má lọ síbẹ̀ yẹn o mo fẹ́ sọ pé ó lè jẹ́ nǹkan tí sinmi tún mì ó lè má jẹ́ romantic as level ta fi ń wo yìí. level lẹ́yìn fi ń wo. ṣé mo pé be romantic at times is not by touching. Of course, oh, yes. At times, it might be, it might be, check, it might be, nǹkan tẹ́sẹ̀ lómi nìyẹn o. Ìyẹn ni pé, <laughs> ah, oh, oh, oh, I need something. What do you need? Kiniko, kiniko, oh, 500,000. Or I give one million. Oh, you're so romantic. romantic. Wow. Abikoloshe, hello. What do you need? I need one What? You want to fake it? Yes, she show up. I'm not similar. So it might be. So in my own case, I am no, I know I'm very, very romantic. Mm, in every aspect. All aspect. Báwo lẹ́yìn ṣe ṣe bá báwo la ṣe máa mọ̀ pé wà romantic báwo la ṣe máa mọ̀ báwo la ṣe fẹ́ mọ̀ pé wà romantic mo challenge yìí báwo la ṣe fẹ́ mọ̀ pé wà romantic. ẹ à ń lọ à ń padà bọ̀ lórí no èmi ò fún wa ń lọ à padà. gbà tí máa fi dé tá máa fi dé padà ẹ máa ti rí pé mo wà romantic. àyìnkẹ́ wa ti sọ fún wa bóyá wà romantic. èmi ò fẹ́ ogun wa ń bọ̀. sórí àyìnkẹ́ yìí burú bọ̀. ẹgbẹ́ àṣẹ lójú gbogbo àwa. ó sọ kinní kan bẹ́ẹ̀ mo dẹ̀ kú díẹ̀ kí n ṣubú pẹ̀lú kì í. wọ́n láwọn ọkùnrin kò bẹ́ẹ̀ tó bá kì í sí wá ṣe sinmi ló fà ó kì í ṣe ẹ sinmi tó sinmi sinmi tó náà ni tó fi wá pa báyìí. ẹni sùúrù o nígbà a sọ pé ta bá lọ ta èmi ò ṣe ogun lọ padà o eh. ẹ̀yin náà ẹ fẹ́ fi wọn gbogbo àwọn ará ilé ẹ fẹ́ convince. ẹjọ àwọn ọmọ ọdún mélòó ló wo convince àwọn èèyàn. ẹ ti là already pé kò ń ṣe gbogbo ẹ̀ náà ni touch. exactly ó yẹ máa ní bẹ́ẹ̀ máa sọ pé baby please i need one million wàá dẹ̀ sọ pé okay i can love please take two million. nísinsìnyí wàá dẹ̀. ẹ máa convince àwọn ará ilé pé yes mo wà romantic tá a lọ́bọ̀. sori bó ṣe downgrade ni èyí tó fẹ́ fún two million tó ní one million lòun no mo ní sọ pé mo ní one million kẹ sọ pé baby gba five million. yeah that's what i'm saying nǹkan tí mi fẹ́ ṣe gangan nìyẹn tí tí a bá ti dé padà wọ́n kàn fi check yẹn wọ́n ni pé oh he's so romantic. Ah! then there's somebody there. ọkọ ìtọ́ ilé ti ní gbogbo dẹ́dẹ́ somebody romantic ó pín sí oríṣiríṣi oh. àwa mọ̀ well èmi náà to me mm-hmm. tí bá máa sọ pé yàn wà extremely romantic hmm. bóyá mo sọ pé hello baby please ok irú ìtọ́ yẹ pé October first ni birthday mi ń sìn. Hmm. káre go present ọlọ́run ṣe mo kúkú ní ṣòun bẹ́ẹ̀ ni iṣẹ́ ara mi. I need some money to push my birthday bash. ó ti yẹ kí ẹ sọ pé ó dẹ̀ ní bébí èlò lónìí kí sọ pé òkè mo fẹ́ bí two million kódà ní àwọn bébì two million. ẹ wà ó kéré mo wà ní thirty billion gang ó yà gba thirty billion. wo extremely romantic. ẹjọ ká ní pé ìyẹn gan ló ń sọ ìfọ tó tó rí àwọn ọkùnrin nàìjíríà fún dé nàìjíríà guys tèmi mọ àwọn ọmọ ghana gan sọ gan gara. hey baba adex adex kí ló wà nílẹ̀ báyìí kí ni nǹkan tó ń. so báyìí báyìí báyìí ọtí ọtí tó wà nílẹ̀ ni pé iṣẹ́ kan máa jáde iṣẹ́ máa gbádùn mi àwọn àti nice. kílẹ̀ kan mẹ́rin ẹ̀ka gbádùn rẹ̀ orin yẹn gangan ni ká máa gbá ẹ̀ẹ́dì rẹ̀ so <laughs> àwa ti yí padà sọ pé baby oya show it anything you want i got it hmm. ah i got it anything you want oya name it ọmọ òjò wọn lọ na you be my lọlọ ah, ọmọdé yìí ó gbá yìí sí ọbọdì ó yá yìí anything wey you want agoba yìí agofẹ́ràn mọ́mọ́ ni ọlẹ́lẹ́ yìí ó gbá yìí sí ọbọdì so ti rí gbòòrò. oníkan put ten t reality. so ọ̀rọ̀ táwa bá ti sọ ó ti rí bẹ́ẹ̀. ó ti rí hmm, bẹ́ẹ̀ bàbá àsọ̀rọ̀ má tà sílẹ̀ yìí. ìyẹn lè máa gbọ́ láìpẹ́. àsọ̀bẹ̀ <laughs> kàbàbẹ̀.